الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا ووفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى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 تجيو في مادية جاي قال لي القيامة لينا أما تشواد بإذن الله تعالى وبرحمته وفضله علينا منه على يتراك فتصوم النبي صلى الله عليه وسلم في رمضان للعلامة المحدث الشيخ سليم ابن عبد الهلالي حفظه الله ولعلامة المحدث الشيخ علي ابن حسن ابن عبد الحميد الحنبي السلفي الأثري رحمه الله بتيادي وني فضائل الصيام àwọn ọlá tó wà fún kí wọ́n máa gbààwẹ̀ àwọn ọlá tàà sí ń sọ yìí àti ìṣọ́ ọlá tí ń bẹ fún àwẹ̀ Ramadan ilé ìta torí rẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ tàbíkọ́ yìí a sì ń sọ̀rọ̀ ń pa ọlá tó wà fún generally gbogbo orú àwẹ̀ tí ó bá lè wò jẹ́ orí eré tí yàn máa ń sípọ̀ ń bẹ̀ fún làwọn tí a ṣe ń sọ ìdáríṣẹ́ sáàbẹ̀ àti ṣàgbéyẹ̀wò nípa bí àwẹ̀ ṣe máa ń jẹ́ nǹkan tó lè kó níyọ kó níbi ìjẹ́ ọmọ náà Allah subhanahu wa ta'ala kuma shiga àti ilọ́mọ náà ni àwọ̀ ló fi máa protect wa kó níbi lẹ́yìn pé gbígba àwẹ̀ fún rárá rẹ̀ yóò làwá kúrò níbi ká wọ iná àtúwá discover pé nínú àwọn iṣẹ́ tó mọ́ ń gbé èèyàn wọná àwẹ̀ máa tún wá prevent wa láti má lè ṣe iṣẹ́ tí ó gbé wa wọ iná èrò wà láhàdé فعليه بالصوم فإنه له وجاء tí tó júwe fún wa pé ajẹ́gbé ká máa gbàwẹ̀ fún ara rẹ̀ yóò láwá kúrò níbi iná ó tún wá júwe fún wa pé ká máa gbàwẹ̀ a tún máa láwá kúrò níbi àwọn iṣẹ́ tó lè gbéyẹ̀wò náà inú ta máa gbéyẹ̀wò lénìí ìyẹn ni ọlá tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì inú àwọn látàbà ká fúnra wa ní bẹ́m̀bí ká gbáwẹ̀ Ramadan oná ni as-sawmu yudkhilul janna as-sawmu yudkhilul janna àwẹ̀ gbígbà fún ara rẹ̀ o mọ̀ yóò gbéyàn wọnú àlìjẹ́nà àti sọ àwẹ̀ Ramadan ká lè mọ ta fẹ́ ṣe pẹ̀lú pé Ramadan ó mọ̀ wà láyé ọlọ́mọṣà ṣe rọrùn اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان oríire tó wà fún àmì ramadan ó pọ̀ gan ipé yẹn kan gbàwẹ̀ generally la ń sọ ẹ̀ ká tó wá sọ pé yẹn tó wá lọ gbàwẹ̀ nínú oṣù ramadan a mọ̀ wá tẹ̀síwájú nìyẹn ọ̀rọ̀ tí kìí ṣe ti allah subhanahu wa ta'ala tí kìí ṣe ti òjíṣẹ́ rẹ̀ kọlọ́ndà kókó jọ jáde kó mọ̀jọ tẹnu wá ọ̀rọ̀ ìfẹ́ inú àdáwò ní tí máa ń bá ní sọ̀rọ̀ kọlọ́njọ kó mọ́jẹ ká sọ̀rọ̀ ìfẹ́ náà gbogbo ń ta máa sọ kó lọ́wọ́ mọ́ṣẹ́ àjẹ́kó ṣe déédé Thank you.

يدنيه من بوحة الجنة فوق إذا يدنيه من الجنة قال قلت يا رسول الله على الجنة قال عليك أيوه الصوم يدخل الجنة الصوم يدخل الجنة ààwẹ̀ gbígbà o ma mú yàn wà aljanna afáwa sọ fún wa ní òtíra náà o ní àlímta yíwa al-abdu salih ìwẹ́rú ọlọ́run tó jẹ́ nire pẹ̀lú àlàyé ta ṣiṣẹ́ ìwọ́n náà ti máa ń ṣe nìyẹn wọ́n máa wá ṣàdúrà fáwọn tí wọ́n ń gbọ́ wà ní pé ládùúgbà tá ń bọ̀rọ̀ lọ́gbọ̀rọ̀wọ̀ kí ni àwọn ṣe fún wa wọ́n ṣàdúrà fẹ́ tuntun kákírà al'allamatu sheikh muhammad wa goham rahimahullah wà ní pé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àti ìdáwọ̀ àwọn ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ wọ́n máa ti ṣúwájú ti ẹ̀ pẹ̀lú kí wọ́n máa ṣàdúà fáwọn tí wọ́n bá ń gbọ́. inú dáadáa tó tún wá wà láwùjọ tí wá ó pa ogbò ẹ̀ ló kí n kò ajẹ́jẹ̀ ní ìjọ inú àwọn dáadáa tó wà láwùjọ wa oníkàwà náà tó rí náà àwọn onímọ̀ wa ta ní ṣe pé tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́

tán máa ní jòkó wákàtí kan àkàràmọ̀kùnmọ̀lá tó gbọ́ nínú jòkó wákàtí kan yóò lè ní ogun ìṣeṣẹ́ àwọn alfa àrọ̀bàní yóò ó ní ẹ̀ tó máa lọ́wọ́ àwọn fàtílá tó ṣe kú dr fahad al-nurdin imam hafiza allah ṣaddada al-khairat masarat al-khuta táwọn wá sọ lọ sọ̀rọ̀ ẹgbẹ́ yóò lùgbọ́ mi alákọlé èyí lùgbọ́ wa olóríire èyí báwọn alfa suna ẹ̀kọ́ tí wọ́n kọ́ ni báwọn alfa wáyé náà ló tíra yẹn alimta yíwọ́ làbẹ́dọ̀ sọ̀rẹ̀ ìwà ẹrú ọlọ́wọ́ ní eré ìwọ náà ti mọ̀ wọ́n fàkàkà Allahu li ta'atihi ọlọ́run ó fi ẹṣe kóńgẹ́ kọlímọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ wọ́n ti tẹ̀síwájú bí àdúrà àwẹ̀ táà ń parẹ̀ yìí yubáàìdù sọ́ọ̀hìbáwú mìírànà pẹ̀lú àwọn àlàyíta iṣẹ́ yìí ó ti kílẹ̀ sí wọ́n náà pé ààwẹ̀ gbígbà ó máa ń gbé gbààwẹ̀ gbààwẹ̀ jìnà sí náà ọlọ́mọ́síwá lọ́mọ náà fàúwà ìdàn àwẹ̀yẹ tó bá rí bẹ́ẹ̀ tó bá ti wá gbé èèyàn jìnà sáré jẹ́nà a jẹ́ pé yóò di ní ìhí mímbọ̀ bú hátìl jàdà yóò sún gbààwẹ̀ gbààwẹ̀ mọ́ ọgbà gbangba wálíà nínú ọgbà àlìjánà yóò sún gbangba wálíà nínú àlìjánà ààwẹ̀ gbígbò ó sún yàn mọ́ yóò wọnú kọ́mpáǹdì àlìjánà bó ló ti jẹ́ kílèmù ọ̀rọ̀ náà sọ níbo lẹ́rí rẹ wà ẹ̀rí wọn ni màdúrà tó bá rẹ̀ tí ń jẹ́ umama ibi títà bàbá rẹ̀ ti lọ múrúkọ ní orúkọ àwọn sàhàbíyàtì àbí umama talbáhì ana abi umama radiyallahu anhu qala ana abu umama sọ pé olóhun lòun pé ànẹ́bí jọ kan wọ́n bèèrè bèèrè wọ́n ni ya Rasulullah ilé ojúṣe ọlọ́run wọ́n gbọ́ àdìtì yìí kí wọ́n náà ti dìímú kó lè mọ̀ pé ààwẹ̀ gbígbà káwẹ́ rọmọdọ́nù gánmà ti dé kò yẹ kí mùsùlùmí mọ fàwẹ̀ ṣeré rọmọdọ́nù ló kàbí ṣáàrì rọmọdọ́nù kí la máa sọ pé kí rọmọdọ́nù náà wá dé Abu Umaymah al-Bahili olóhun bẹ́ ìlú Ànábì sallallahu alaihi wasallam pé adkhulu onídúnlẹ́ni ala amal kí a náà dídákùn tọ́ka mi sí iṣẹ́ kan fẹ́yọ kan ṣọ́nà ni ohun àmọ́ṣẹ́ yìí ti ń bá mójútó àdẹ̀kùnlù bí hìljanna iṣẹ́ yìí náà ni ó gbé mi wọnú ọgbà aljanna kí ara nẹ́bì fún léṣe anẹ́bì wá ń dá lóhùn pé àlẹ́yíká bí sọ̀wọ̀ àlẹ́yíká bí sọ̀wọ̀ pẹ́ta question yẹ́ o dúnlẹ̀ ni àlà iṣẹ́ kan fún mi òun wò pẹ́ṣẹ́ olóhun tí ẹ̀ lè ṣe wà aljanna júwe iṣẹ́ kan fún mi adìkúnlù bí aljanna tó lè rí gara tí wọ́n pé tí ń bá ti ń ṣe mo máa wà aljanna anábi ni alayka bis-sawm ààwẹ̀ ah! gbígbà kò sí tó dàbí kò sí tó tó kò sí tó jọ tó sáfẹ́ wá jẹ́nà máa gbà rẹ̀ ìyá àkẹfìlà tí a bá rí àdífì ní ìmá kọjá àdífì tó sọ fún wa pé sọ́ọ̀fẹ́ wà jẹ́nà tó ní bẹ́ẹ̀ máa gbà rẹ̀ ó tó àbí ó tó àbí kò tó ní lẹ́yìn parí eléyìí afọ́wá dé àdífì إلا باعد الله بذلك وجهه عن النار سبعين خريفا ó ní kò sí ẹrú kan tí ó gbààwẹ̀ ọjọ́ kan péré tójú ọ̀nà Ọlọ́run nítorí ṣe Allah subhanahu wa ta'ala àbíkọ́lọ̀ wọn ọba gbẹ̀rú ojú bẹ́ẹ̀ jìnà sí iná fún ìrìn àjò bí 70 years kò ní gúrò náà nìyàn ṣọ̀rẹ́ tàà bá rí nǹkan méjèèjì ní ìmọ̀ ó tó kémi àtẹ́mọ̀ pé ẹ ká máa gbà rẹ̀ ọlá àwẹ̀ báyẹ̀ lọ́wọ́ àmọ́ ńlá ilé kìí táwẹ̀ nínú ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam fún Abu Umama ọ̀nà alayka bis-sawm ah òun wá tẹ́tí ó gbé wà ní Janna máa gbààwẹ̀ Ànábì ni pé la mithla lahu àwẹ̀ tí mo júwe fún ẹ̀yìn kò sí tó alifọ́dúnlò fàl ọ̀nà ilẹ̀ kẹta tí gbẹ fún ká máa gbàwẹ̀ oníkàwọn gbàwẹ̀ gbàwẹ̀ ìwà fàṣà ìmúnà òdúwọ̀rọ̀ hun wọ́n máa ń san àwọn gbàwẹ̀ gbàwẹ̀ lẹ́sàn àbọ́jọ́ tí wọ́n bá máa gba ládá wọn bẹ̀kọ́ yìí rí ṣiṣá ládá yẹn ò ní ìṣirò kò ṣe calculate kò ṣe calculate yẹn kì í ṣe kí wíyá kò wọ́n ti ta calculate kọ́ ó bí yọ́ndì tí èèyàn máa ń kàkúlẹ̀tì irun tá a mọ́ kí wọ́n dá bá kí irun jọmọ́ a fi 27 bá ka Qur'an lórí harfu kọ̀ọ̀kan a mọ̀ sádá mélòó mẹ́wàá Allahu yudha'ifu liman yasha ṣọ̀fẹ́ wọ́n di a ti ń mọ iye látátà àgbà and irọ́ o pàtọ́lọ̀ máa sọ̀rọ̀ ń pa rẹ̀ ó ní asọ́ọ̀mù ní wà ánà àjèjì ìbè èmi ọlọ́run ni mo ní àwẹ̀ èmi nìkan náà mo sì lè ṣèyàn lẹ́sàn rẹ̀ tó ẹ̀sán yẹn bí yọ́ǹdì ìtàmáwá calculate lórí àwẹ̀ ọlá ẹlẹ́kẹta ti ń bẹ fún àìrígbà ni ó tó ọ̀tí tíyẹ̀ bá jẹ́ tí mo ń gbàwẹ̀ gan á ó ti ń tó ipò ara rẹ̀ kalẹ̀ níwájú ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala níjọ́ gẹ̀rẹ̀ al-qiyamah ọlákẹta ni a ń bọ̀ wá mọ́rí rẹ̀ wá lè ṣọ́ imi fọ̀hàtà lè ṣọ́ imi inú ọlá ilẹ̀ kẹrì jí gbẹ fún gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ ó tí gbogbo àwọn ẹni tí wọ́n mọ́ ń gbàwẹ̀ ìdùnnú méjì kan bẹ tí ó ṣẹlẹ̀ tí wọ́n lù gbèsè ayé wọn ìdùnnú kan bẹ ilé ayé ni wọ́n máa ti dùnnú yẹn ìdùnnú ẹlẹ́ẹ̀kejì olùjọ́gbìn ìdàlùkìyàmù gbogbo ẹni tí bá mọ́ ń gbàwẹ̀ àti ìṣọ́ àwẹ̀ oṣù Ramadan kálìmọ̀ pé Ramadan tí ń bọ̀ lọ́nà wàláhì oríire ní bọ̀ wá fún wa اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان ọlọ́run sì ní àti iná ní ẹrú tí ó mọ̀ gbà wẹ́nu ẹ̀ so ìdùnnú méjì ìdùnnú àkọ́kọ́ tí ó wà fún gbogbo ẹni tó bá ń gbàwẹ̀ ní ilé ayé ń bì òun ni pé inú aláwẹ̀ ó máa dùn nígbà tásìkò sí ló bá tó wọ́n náà tó bá gbáwẹ̀ tó bá dákùn ìtọ́ inú ẹ̀mọ́ ìgbà mímọ̀ tí ń lò ọ̀dá ìrẹ́bìlẹ̀ máa ṣe pàtẹ́ pé wọ́n ká ìṣirò ìrọ̀ nípa wọn kò sẹ́ni tó bá gbáwẹ̀ tó bá ti di àsìkò ìfà inú lóṣè kí ni ibi a ah! àti ẹ̀ mórí pọ́ǹbì tòní àti ẹ̀ṣọ́ kalẹ̀ ayọ̀ ní tẹlomi ìbá àdágún mẹ́fà bá yóò rọṣọ agbóni ok ó ti ten huh fáwọn ti ní sí tag by ah ó ti mọ̀ pé kàrà pé àwọn tèmi náà masha Allah tabarakallah ìdùnnú yẹn wá kéré tó bá tún wá bíjọ́ ìgbìyànjẹ́ kìyàmà tí wọ́n bá gbé wa dìde tán tó bá ti di àsìkò tá a fẹ́ mọ gba ládá tá fẹ́ mọ gbẹ̀san lórí iṣẹ́ wa tá ṣe tá fẹ́ mọ tò wá sípò tí kálukú bá rí ibi tí àwẹ̀ tó ń gbà gbé òun dé ipò tó sún òun dé ipò tó òun bá wà kálóhun ò ń gbàwẹ̀ àsìkò tó ń padà lọ bá rò òun torí pé òun mọ́ ń gbàwẹ̀ inú rẹ̀ wá dùn pé áà ọlọ́mọ dúpọ́ pé mo mọ́ ń gbàwẹ̀ nígbà táwa ní ayé Allahumma ballighna Ramadan. Ọlọ́run wá ṣe àwẹ̀ gbígbà ní ọ̀rùn pàtàkì ṣọ́rọ̀ mọ̀. Oríire ní o, má ti ṣe rí wà bá. Má jí omi mọ́ o gbá ìlà subhanahu ọlọ́run fi ọ̀rọ̀gbà lọ́rùn Islam ẹ̀sìn mọ́tótó ni ó dẹ̀ fẹ́ràn mọ́tótó gbogbo tí ó bá mọ́ dàbí nǹkan tọ̀tí Islam mọ́ fẹ́ ká mọ́ fọ́ dànù ká mọ́ mọ́ ẹjẹ́ kó wà lára wa àmọ́ bí Islam ṣe fẹ́ràn mọ́tótó nǹkan kan tó fẹ́ dàbí pé kìí ṣe ìmọ́tótó nítorí àwẹ̀ olúwa mi dẹ̀ sí àríṣe nǹkan o náà ni kòlúùkù tàbí sọ́ọ̀rẹ̀ àwọn àmà tó fún wa ní òórùn ẹnu aláwẹ̀ òórùn ẹnu aláwẹ̀ lórí gbogbo ẹni tí bá ti ń gbàwẹ̀ tó lẹ́nu wà tá a ti fọ́ láàárọ̀ ẹ̀ ọlá pé à à ń jẹ à ń mu wọn ni òjò máa wọ̀ ẹnu yìí tó bá ti rí pé nǹkan ò gbàbẹ̀ kọjá nǹkan ò sọdá àwọn òórùn kan máa ń jáde òórùn yẹn àwa fẹ́ àmọ́ tó bá ṣe pé ààwẹ̀ ló bí òórùn yẹn ah! ọlọ́run ọba tó wá fẹ́ràn òun yẹn òórùn yẹn wá di tó ṣe pé alimisk lọ́dọ̀ lárúbáwá wọ́n gbà fóun ní in tó lóòórùn tó dájú wọ́n ní pẹ̀fíìmù tó dájú àwọn ni òórùn ẹnu aláwẹ̀ yẹn ó dọ̀ ẹ̀ ọlọ́wọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba máa ń dunnú sí ódọ̀ yẹn ódọ̀ yẹn dẹ̀ máa ń lo oòrùn tó dáa lọ́dọ̀ ọlọ́run ju òun wà ní ṣùkútà àmọ́nù láyé ni bẹ́ẹ̀ ni àmọ́ kírétò òun yẹn tọ́lọ́wọ́ bá ṣe wá prefer ju òun àlùmísìkì lọ tó ṣe mọ́ lọ́dọ̀ náà bá torú àlùmísìkì lọ ó ní pé in tó bí òórùn yẹn nítorí pa tẹ̀lá ṣe ọ̀rọ̀ ọ̀bà nítorí pa ń gbáwẹ̀ fúta ní Allah subhanahu wa ó wá pa pé gbogbo tí àwẹ̀ yẹn bá wá bí sí wa lára wá jọ tí ó jẹ́ kí láìka rẹ̀ ni pé gbogbo ẹnu mi á máa rùn ọlọ́jẹ́ kò mọ̀ pé ẹnu ẹ tó rùn yẹn lọ́dọ̀ tòun òun tó fi ń fẹ́ràn rẹ̀ sí ni o meanwhile wà ní mọ̀ pé ìjẹ́pọ́lọ́wọ̀n bá bẹ́rẹ́ ká máa rùn kọ́ ẹ̀sìn ìwà ìdẹ́ ẹ̀ṣẹ́ sí olóòrùn ṣùgbọ́n torí pé in tó bí òórùn eléyìí á òun ni torí káàkiri láṣẹ ọlọ́run ló ṣe tí nǹkan tọ́lọ́wọ̀n bá ló mọ́ lọ́dọ̀ wa ìlà ṣìbánàgbà Muhammad sallallahu alaihi wasallam tó ó ní ẹ máa fọ ẹnu yìí fa iná ha tóró kò ní Kùránì torí pé ẹnu yìí dànù Kùránì ìtẹ́ ìké gbàjáde àlùbáyànù ààrẹ wọ́n mọ̀ kí òórùn kọ́ pé káyọ lóòrùn عند كل وضوء وفي رواية عند كل صلاة kẹ́mi ìbá pa àwọn ẹrú mi láṣẹ ní eh, ìbá pa àwọn mùsùlùmí láṣẹ ni tí è bá ṣe pé ní ìfẹ́ lọ rí mọ́ fara ní wọ́n ní ìbá ní kẹ́mọ̀ ẹrun pákò ní gbogbo ìgbà tó bá ti ń ṣàgbàlá àbí kí ní kẹ́mọ̀ ẹrun pákò ní gbogbo ìgbà tó bá ti ń kírun ọ̀tọ̀ọ̀tọ̀ ní o kò bá rí kápọ̀ ìgbà ọ̀tọ̀ ní pápò táàrin níbi àgbàrá ọ̀tọ̀ ní pápò táàrin nígbàtí àfẹ́kìrù níbi méjèèjì ládọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láfẹ́ gbàmẹ́ buhari ní torí kó bá lè mọ́ dìnira fún wa kárí pápò ní lóòrùn pápò ní aṣọ pápò ní mọ́gírí pápò ní gbogbo kèrè káàmọ̀ di pápò káàkiri ó lè wá bọ́ sí nínú afẹ́ lómi àdábìrì torí ẹ̀ lòun ò ṣe sọ di compulsory ṣùgbọ́n till now ó sì wà obligatory tó dá fún òṣùlùmọ́ súnà táwọn èèyàn ti ń pàṣì onípapọ̀ nínú wa tàṣí pọ̀ tó yìí ní sí wọn ní èèyàn márùn táyípọ̀ tó yẹ máa ipọ̀ tó èèyàn márùn tó ní pápọ̀ tó bẹ̀rùn ní mọ́bílì àbí ìtò tìmọ̀ ní àṣọ èèyàn márùn máṣàlá máṣàlá tàbáraka pápọ̀ tẹ́ra onípapọ̀ wà ní orí púpọ̀ ní ọwà pápọ̀ tẹ́ra bá mú dání báyìí àwọn ọ̀run pápọ̀ àwọn ọ̀run pákò ọ̀yà àwọn tó náwọ́ gan igbó bọ́lá sí ibi tí wáyé pákò táwọn wí owó gbọ́n wà lọ́wọ́ rẹ̀ torí pé kí ni àsìkò orúmá tó bá kí lọ́ ṣe wọ́n ló wà lórí ẹ̀dí ìsìtí tèmi náà wà lè àbí tèmi náà ṣe Mashallah alìsọ́nà àríyà pẹ̀pẹ̀rẹ̀ Mashallah àríyà méjì Mashallah alhamdulillah Mashallah àwọn àmìsọ́nà pọ̀ mi ò sí mọ́ àwọn méjì pẹ̀lẹ́ òsímọ́dọ̀ obìnrin ọ̀rí nǹkan tàríyàn kan ní máa fi àti ṣùnà ṣùnà lẹ́gbà Muhammad sọ̀lá ẹjẹ́kú mọ́ alára ṣùgbọ́n abẹ́ mú bẹ̀rẹ̀ ni pé wà rí pé Islam ní ká mọ́ ní pápò ó dùn sí kìí ṣe pé tẹ́nu wá mọ́ rùn òun fẹ́ àmọ́ tí èèyàn bá ti ń gbàwẹ̀ tó ń jẹ ògbà ẹnu yìí kọjá tí nǹkan mú ògbà ẹnu yìí kọjá a máa bùkátà sí kíni ẹ̀jọ̀mọ̀ àtàkù márùn tó bá ti wá rùn yẹn ìwà aláwẹ̀ mẹ́rin ní kìmáṣì mọ́ àmọ́ rò pé ah, ìdámọ́ ìgbà ìwọ̀ tẹ́lù ní àtọ̀ márùn ní mọ́ pé oòrùn tó ń já ìlẹ́nu ẹyẹ àtọ̀yàbọ̀ ìndàlá ìrẹ̀ gbogbo alámẹ́ ìkàtàwà sọ ẹ̀rí kẹrẹ̀lú wáfẹ́ kú mẹ́ẹ̀tàwà a ní wọ́n fún aláwẹ̀ lẹ́sàn láì ní dédé ìṣirò ẹ̀sán rẹ̀ a nínú aláwẹ̀ ìdúnnú méjì ń bẹ fún gbogbo àwọn aláwẹ̀ a ní oorun ẹnu aláwẹ̀ ó dùn lọ́dọ̀ Ọlọ́run Ọba ó lóun lọ́dọ̀ Ọlọ́run Ọba jù àgbéṣkì lọ àdíkì tó wá ń gbé ní àdífàbí ìhòrérọ́ta lọ́dí yàmùwà wọ́n ó sọ pé kullu amali bin adam lahu illa as-siyam ó ní gbogbo iṣẹ́ tó máa nẹ́bí adáwà bá ṣe o náà ló dá ni ó dá àyàfi ààwẹ̀ tó bá ní pé òun ló ní fún rẹ̀ ojú mẹ́sí kò ní ó sẹ̀rẹ̀ lẹ́sàn inú dá bá ń kí ìdádó fún wa lẹ́sàn àwọn ẹ̀dá ọ̀rádì tá bá ń kàdádó sọ wa lẹ́sàn rẹ̀ ìmọ̀ta ń wá tàdó sọ wa lẹ́sàn rẹ̀ so ó náà là ń ṣe fún àmọ́ ó ní ìmí ọ̀rọ̀ ṣe fún àmọ́ wọ́n náà ti mọ̀ látàtọ̀ ọgbà mẹ́ ìlọ o èmi ọlọ́run mo ní àwẹ̀ ẹ̀dá kò tá lónìí kan ìṣókù náà àmọ́ sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ìjọsìn yẹn ti ní ẹ̀ṣà pàtàkì kan wọ́n sọ pé fa iná wú ní èmi ni mo ní àwẹ̀ tẹ́gbà wà á ní ájúzi ibè èmi sì ni mo ó san ilẹ̀ ẹ̀sán tó wọ́ ti tẹ́gbà láwọ̀ wà síyámù àti kìlánà àwẹ̀ gbígbà yẹn júdùnà in tó bá ti wá díjọ́ tẹ́lìkọ̀ ọ̀kan tó yí bá ti ń gbáwẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe bá jẹ́ ò aláwẹ̀ òtún gbọ́dọ̀ má sí wọ́n àwọn náà má wọ iṣẹ́ ma lé obìnrin ma lé ọkùnrin ma wò wọnú kí ìlà wọ́lá ẹ̀ṣọ́ aláwẹ̀ ìjọ gbọ́dọ̀ má pariwo kó ma argument tó lè lìdì síjà láà aláwẹ̀ gbọ́dọ̀ má ṣe ò kódà tàláwẹ̀ bá ń gbáwẹ̀ níbi tí àwẹ̀ gbọdọ̀ bá ilé fa ìsáàbáhù áhàdùn áwùkọ́ dára anábi ni aláwẹ̀ tó ń gbáwẹ̀ lọ́wọ́ tó wọ́n lè ti rú lára báyìí tẹ́lẹ̀ kankan bá wa bú inni mọ́ọ̀n sa èmì èmì èyàn kan sí gbáwẹ̀ lèmi èyí tí ń gbáwẹ̀ lèmi ẹni tí ń gbáwẹ̀ lèmi níbi ìwáyà kan inni sa èmì gbáwẹ̀ inni sa èmì gbáwẹ̀ ìtúwà rí pé èmì gbáwẹ̀ ẹ̀yìn ìjà èmì gbáwẹ̀ ẹ̀yìn búyàn èmì gbáwẹ̀ ẹ̀yìn ò pariwo alẹ́bẹ̀rẹ̀ ti sọ fún yóò ó ní mo fi ẹni tí ẹ̀mí èmi Muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lákùlúùfù oòrùn tí ń jáde lẹ́nu ẹni tí ń dáwẹ̀ àtìyàbò ẹ̀yìndàláyí mẹ́rin lọ́gbọ́dá rẹ̀ yóò oòrùn dá lọ́dọ̀ ọlọ́run jù oòrùn àní lọ gbogbo

اللهم بلغنا رمضان من رواية قبلة الإمام البخاري wọ́n ti ń ka kí ó báyìí pé kí ó dáadáa rúgbìn ẹ̀wọ̀n ìwọ̀n yìí. ọ̀hán ṣe agbé kí ó rí ìtọ́jẹ̀ lọ wá ní àti yẹn tí ó kútọ̀ àmà ẹni tí àwẹ̀ ọlọ́wọ̀ mọ́ sọ pé à ah, yìí fún lẹ́sà tó pọ̀ tí ò ní ṣe é ṣèṣirò

yà á ṣe dáadáa dáadáa kan tẹ́yẹ̀ bá ṣe mẹ́wàá rú ẹ̀ràwó bí sẹ́lẹ̀sàn ọlọ́mọ́sá fún wa ní orí nínú Ramadan nìṣọ́ nínú riwáyà mi lórí ọ̀rọ̀ yìí náà nínú tíri sọ́yí Muslim ó ní gbogbo ó ṣètọ́ mú àndẹ́bí adáwọn bá ṣe láàmà multiply reward rẹ̀ tí reward yóò mọ̀ lékún tí ó mọ̀ lékún alhassanatu da ashir amsaliya gbogbo jẹ́ ládá kọ̀ọ̀kan mẹ́wàá rú ẹ̀ láàfi sánlẹ̀sàn kí é pé lára ìwà lọ láti mẹ́wàá ẹlòmíì yóò di 20 ẹlòmíì 30 ẹlòmíì 50 ẹlòmíì 100 lára ìwà mọ̀ multiply kí pé tẹ́lòmíì lórí iṣẹ́ eré ẹyọ kan àásìkọ̀ láàdá 700 kalẹ̀ fún ọba àlìkọ́lá ní bí gbogbo iṣẹ́ ti wá ń pò tó ń yípo tó ń yípo tó ń di iṣẹ́ ẹyọ kan tẹgbàládá mẹ́wàá iṣẹ́ ẹyọ kan tẹgbàládá 20 iṣẹ́ ẹyọ kan tẹgbàládá 50 iṣẹ́ ẹyọ kan tó gbàládá 100 iṣẹ́ ẹyọ kan tó gbàládá five." plus iṣẹ́ ẹyọ kan ni o iṣẹ́ ẹyọ kan tó bá 700 ọ̀rọ̀ gbogbo iṣẹ́ tẹ́ ń gbà yẹn ìlọ̀sọ̀ ò àwẹ̀ ò sí lẹ́bù yẹn ò àyàfi àwẹ̀ nìkan ò àyàfi àwẹ̀ nìkan ò ìdí ni pé èmi ni ọlọ́ ni mo ní àwẹ̀ èmi ni máa bẹ̀ẹ̀sán ilẹ̀ sọ rẹ̀ ẹ̀sán tí mo dẹ̀dẹ̀ sán kọjá 1 to 700 ẹ̀sán àwẹ̀ ó ti kúrò láàrin kẹfẹ́ wá pè yẹn ṣe ládá ẹyọ kan ládá wà lè tí ẹ ládá ṣe ó kọjá bẹ́ẹ̀ ìdí dẹ̀ ni pé

kí ló máa dìtámì àwọn tí ládàrí wọn fi mọ́ lékún síra wọn ṣọ̀kà ẹlòmí àṣí mẹ́wàá ẹlòmí 20 kí ló tó mọ́ mọ́ very bẹ́ẹ̀ ní kí wà jẹ́ ajé kórí bẹ́ẹ̀ ni pé bí ìkìláàsù wa bá ṣe tó níbi iṣẹ́ yẹn àwọn onímọ̀ kan ní tọ́lọ̀ bá fi kú síra nì iṣẹ́ yẹn tó wáyé àwọn circumstances tó bá so papọ̀ mọ́ tí olóore mí ìkéyàn ṣe bóyá ṣe lórí tó ṣígbà mí orí ohun tó kù lọ́wọ́ ti ẹ o ní ju 200 àrọ lápò lóòtọ́ sí jẹun ọ̀sán bóyá ò ló ń pìlà láti fi jẹun alẹ́ ó kàn rí kíláṣẹ́ ṣe àbẹ́nìkan ìgbẹ́kàn kọjá ló kàn rí káàjọ ah, ibi ń pa mí ó wá ní ó tó pé ìgbìdẹ̀ ń pa 200 tí ó wá fi jẹun alẹ́ òkè gbé lọ́rí pé ẹgbà irúṣẹ́ yẹn ó sáré ìdìbí aládábọ̀ àrẹ ẹkọ gbà torí circumstances tó rò mọ́ ẹ̀yẹ pé á ah, ìwọ́n tún lè ṣe tọ́ ọlọ́run tó tó báyìí lẹ́yẹ kọ́ tí ọ̀nà ládá fún oríṣẹ́ ọ̀sán ó yẹ kọ́ tí ọ̀nà ládá fún oríṣẹ́ ọ̀sán ẹkọ 500 fún oríṣẹ́ ọ̀sán ẹkọ 700 fún oríṣẹ́ ọ̀sán ìlànà sọ̀rọ̀ àwẹ̀ tí wọ́n kọjá rẹ̀ olúwa mi ní àwẹ̀ ládàá tí ẹ̀ ó kú òní ta fẹ́ mọ báńdì pẹ̀lú nǹkan báyìí a lè gbé kò ní ó kọjá bẹ́ olúwàbí ní àdìsí bí yìí èmi máa ṣe torí pé kí ni ìyájá aṣọ wata ààbọ̀wú min àdìsí gbogbo gbàrẹ̀gbàrẹ̀ wá sí dùdú méjì kan ìdùnnú kan bẹ mú ohun gbàrẹ̀gbàrẹ̀ lásìkò sínú bá tó ìdùnnú ẹlẹ́ẹ̀kì tẹ́lẹ̀ àti ẹlọ tọ́jú pamọ́ ọlọ́ṣùwá náà àwọn gbàrẹ̀gbàrẹ̀ o Allahumma ja'alna minas alábàjá àjábílá sọ ìwé àwọn gbààwẹ̀ gbààwẹ̀ inú wọn ó tún wá dùn níjọ́ tó bá pàdé ọlọ́wọ̀n bá tí wọ́n bá rí àwẹ̀ wọn ipò tí àwẹ̀ gbé wọn dé àwẹ̀ á ti bá mọ̀ ní ojoojúmọ́ ní ìbámọ́ gbààwẹ̀ ńgbà tá wà láyé ǹjẹ́ wàá da lórí àjẹ ni pé kákábàámọ̀ tó dá lálìkí àmọ̀ ló dá o kò ní dá kán wọnú fáìlì tẹ kó mọ́ sáwẹ̀ ńbẹ̀ kódà kò pọ́n ẹlé tó ẹgbẹ́ mi pé àwẹ̀ tán wá bá ń bẹ̀ kò ju rọmọdọ́ọ̀nù lọ gbàwẹ́ náfílà náà mà torí káwẹ̀ rọmọdán tó jọ́nà ẹ̀yẹn gbà mí o lè láwọn àbújẹ́ ìjẹkùn kan tó kù díẹ̀ káàtó bóyá àwọn ẹ̀wẹ́ náfílà rẹ̀ lè bọ ọmọ kọ́nà fi jẹ́kìdẹ̀ máa wọ́n ní pàṣẹ ọlọ́kùn ṣàánú kalẹ̀ fún wa náà ọkẹ́kẹ́ kúkẹ́ lẹ́ẹ̀kan akọ̀dẹ́ kéré ọtún kékeré tí ó jáde lẹ́nu ẹni tí ń gbáwẹ̀ عند الله lọ́dọ̀ الله látàyàbò من ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ á ó dùn ó láàrin ní ju oòrùn alìmíṣkìlọ̀ alìbáyánù ààrẹ ọlá tí ń bẹ fún àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tààtù dárúkọ fún wa fún gbogbo ẹni tí bá á tí ìṣọ́ àwẹ̀ Ramadan ọlá tí ń bẹ fún gbogbo àgbàwẹ̀rẹ́

النبي صلى الله عليه وسلم صدى حديث حديث عبد الله بن عمرو Ànábì ní àwẹ̀ dígbà àti alkùnrin ní kíké, yẹ ṣfa'áni nínú àbúrí yóò mẹ́lù kìyàmù, wọ́n sì pẹ̀rú níjọgbé alkìyàmù. Wọ́n ni tó bá ti pọ́lọ̀ rẹ̀ bẹ́ yíwọ́, ọlọ́mọdọ̀rọ̀ wá yíwọ́. Àwẹ̀ ó mọ̀ wá sọ̀rọ̀ pé ìrọlúwà mi ò, ayẹ́ra ìrọlọ́wọ́ wà ṣáàwà orílẹ̀ ọlọ́run ẹni tó wọ́n yíbà ti ń bẹ láyé ìmọ̀ ń bẹ̀ ní àwẹ̀ mọ̀ná tó tọ́ à torí èmì àwẹ̀ tí ó gbà kò jẹun wà ṣáàwà torí pé ń bẹ̀ ní àwẹ̀ jẹ́rí bí súnmọ́yàwó rẹ fásọ fẹ́rẹ̀ fi ààrẹ ọlọ́run dákùnwò tẹ̀yí wọn lára ẹni tó àwọn òyìnbà tá ń bẹ láyé tó bá ti di òun báyìí yóò dìde ní o kò sí tí máa ń ṣe ní alùkwárí ní mọ́ǹkà manatuhu náà bí lẹ́yìn iye ìjẹ́ kó rọrùn sùn lóru èmi alùkwárí ní mọ́ǹkà fàṣàfíì ní fi ọlọ́dákùn jẹ́ ilé ṣiṣẹ́ rẹ̀ wó tẹ̀yí tó ń ké ààwẹ̀ tó ń gbà wọ́n wá sí pẹ̀rẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ìdàlùkìyàmù méjì

ṣùgbọ́n fàwọ̀ ìgbà ṣe ní o nǹkan ńlá ni o lákanáà ẹlẹ́ẹ̀kẹ́ ìjẹ́nu ọlá tí ń bẹ fún àwẹ̀ àṣìyàmú kàfà àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tá a bá ṣe ọlọ́run ọba lórí ẹ̀ ìtọ́lọ́run ọba máa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ àwẹ̀ tá ń gbà tàbí kó fi àwẹ̀ sọ fún wa pé tọ́ ọba fẹ́ nínú nǹkan tó ṣe pé àwẹ̀ ló dá ní ọlá ẹ̀ nínú àwọn ọlá tí èèyàn mọ́ ní àtàwọn ṣe olóore tó kù tó pé àwẹ̀ ló dá ní ọlá ẹ̀ oníbọ́lọ́wọ́ bá ṣe àwẹ̀ ní kàfàrà nínú àwọn táà fi máa ń lò fi ṣe kàfàrọ̀ téèyàn bá dá àwọn ọ̀ràn kan táà fi máa ń san ìtanràn lórí ọ̀nà táà bá dá lápòjúwe bóyá bí ẹni tí ò yẹ kó fárun rẹ̀ nígbà tó wá ń bẹ nínú ìṣọ́ ó wá lọ fárun torígbó fárò yẹn in tí ó fi táwọn yẹn àwẹ̀ ni wọ́n ní kó gbà bóyá torí pé ní ẹ̀síùsì kan ní márọ̀dín bóyá ìṣàn ṣe àwọn adam fi ra àti wọ́n tó ń kéè wọ́n ojú mi àbí kankan tó lè dàbí ké ní rárá ń bẹ lórí rẹ̀ ìkà ẹwà kọlù fún pé kó lóun fẹ́ fa orí ó àbẹ́ yóò ní kápá láti lè pa ẹran táà máa ń pa fún ṣe hajji tánkì ní ẹran abíò wàkọ́tùlù mọ̀ áhàdí kọta àrí àbẹ́ yàn lọ rí yẹ pa ẹni tí ò yẹ kápá ẹni tá déhùn pa àbí ṣe jàmbá fúnra wá tí ń bẹ láàrin àwa pa irú ẹni náà a padà wá lọ rí forí gbá ìbúra yẹn àwẹ̀ àti dáwọ̀nà níwájú ọlọ́run àwẹ̀ lágbà láti ìtara bá ti ń bẹ nínú ìṣàrán wọ́n lẹ́ni yìí ò gbọ́dọ̀ dẹ́dẹ́ kò gbọ́dọ̀ pẹran kò gbọ́dọ̀ pẹja ó wá lọ rèé pẹran pẹja pẹ̀lú aṣọ ìṣàrán ọtí dáràn ìtara rẹ̀ àwẹ̀ lálò na na tí lárúbáwá bá níyàwó sílé wọ́n wá fẹ́ inú wá bí lárúbáwá tán ó wá fẹ́ dúdú fún wọn ní báyàwó yẹn ní nǹkan pọ̀ ó máa lé yí búra yóò wá sọ gbólóhùn yóò wá kazahari umme àǹtí aláyà kazahari umme ìrẹ́ ọmọbìnrin tí mo pè ìyàwó mi ẹ̀yìn rẹ̀ ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá mi ìjó tọ́ fún ọmọ kó fẹ́yìn ìyá rẹ̀ lélẹ̀ kó lóun fẹ́ mọ báyà àwọn fàyàdáyà láti báyà ní nǹkan pọ̀ láà eré burúkú ni ṣètúmọ̀ tí dárúgbà àmọ́ wá sọ kí ní ẹ̀fún náà ni pé bó ṣe jẹ́ pé ìwọ ni fún mi kí n fẹ̀yìn ìyá mi lélẹ̀ ìwọ náà ti dára ó gbọ́dọ̀ san ìtàn nínú ọ̀nà tàà fi mọ́ sọ̀tọ̀nà kí ló wà ń bẹ̀ àwẹ́ wà ń bẹ̀ mo bá yá dání ọ́nà ó rọ àwọn ìdájọ́ ta kálẹ̀ bí àwọn àyàtà tí mọ́ kàí àyà àkọ́kọ́ ولا تحبوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا او في عدم بناء الرحم من بصيام او صدقه او ذكر فاذا امنتم فمن تمتع من عمره الى الحج فقد استيسر من الحج فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج الى الحج نعم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب قال الله تعالى وبعد كده صحيح إيه؟ وأتموا الحج والعمرة لله ان ní ẹ make حج pé parí لله والله سبحانه àti ọmọrà yìí ايش Allah subhanahu ẹbá ti àwọn wíkẹ́ ní ṣìṣọ́p ó ní kí wàhálà ṣẹlẹ̀ lọ́nà bóyá wọn ọ̀tá wá fún iná káwọn bìkan wọn wá jẹ́ rí hajj lọ famasta isaro minal hadi in tí bá ti ń bẹ pẹ̀lú inú ẹran léyà ẹ̀mà pàmbẹ̀ náà ẹ gbọ́dọ̀ wá fá irun orí yín ẹ̀ẹ́dì yẹ́rì pé tóbi tàṣkò tẹ́ pẹ̀ràn ìgbà ọ̀la tó máa ń fá orí ẹni tó bá ṣe pá ìṣẹ̀kan wá ń ṣe nínú yín àìsàn yẹn wá rí pàdà pé á ah, àti ká fa inú orí ẹ̀ àwọn òbí azarmbera ṣe àbí kòkòrò kan lọ rèé mú lórí tí ó kò rẹwà kò nígbà ah, ẹbáyẹ́ká lè fòkù sí kòkòrò àbí ká fá irun yóò farun lóòtọ́ àmọ́ tó bá ti farun náà fàfídíyà tó ń mẹ́ṣíyà yóò gbàwẹ̀ fi san ìtara awò sọ́dàkàtí àbí kó ṣe sàárà àbí kó ṣe lóṣùn kó pẹ́ra tẹ́ bá ti wá di kọ́kàn yí wá balẹ̀ tán fàmàntàmọ́ta àbìlẹ̀ ọmọrọ̀tì ilẹ̀ hajji fàmàstẹ́ sọ́rọ̀ nínú èyí tẹ bá tún lágbára nínú ẹran ẹjẹ́ kí ni ẹ̀pa ẹ̀pẹ̀ran àmọ́ ohun tẹ bá ṣe tàmọ́ yìí fàmọ́lìlàmì ẹni tí ó bá wá rẹran tí ó pa ọ̀nà méjì ní mọ́lámì ẹ̀jì ní mọ́ túnmọ̀ mọ́lámì ẹ̀jẹ̀ ó lówó ẹran ó wá wá ẹran kò rẹran àbíbẹ̀ẹ̀kọ́ kò jẹ́ lówó ẹran kò wulẹ̀ bá wọn make attempt sàwọn nílọ́dún yìí pẹ̀lú ètò hajj wọ́n ti introduce kẹ̀kẹ́ lọ́dún yẹn sí iná introduce ó ní pé gbogbo ẹni tí ó bá lọ hajj báyìí ó gbọ́dọ̀ máa sanwó ẹran kó tó kú nílé kódà hajj ti ní ṣe pẹ̀lú pé kí visa hajj rẹ tó lè jáde ó sanwó ẹran ọ̀lọ́rùn àdá àwọn alálàájí ọdún yìí sí ká tó lè rí visa àwọn gbà ó sanwó kíni ó ṣẹ̀wọ̀ ẹ̀ràn gọ́ọ̀mẹ́ntì ti bẹ́ẹ̀ mọ́ tẹ́kẹ̀ fún ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n túlẹ̀ ẹ̀wọ̀n àwọn ayé kẹ́ sanwó ẹran lè wà ń bẹ̀bọ̀ níwùlẹ̀ ẹ̀ sanwó ẹ̀mọ̀ lọ ìbánu àdẹ́ tẹ bá dán ẹ tó bá fẹ́ pẹran àwọn ẹjẹ́ǹtì ó máa gbowó ẹran lọ́wọ́ yín one hundred dollars kankan ẹ bá ṣe láwọn yẹn rẹ̀ tó mú dáadáa òun tó gbájú bẹ́ẹ̀ lọ àwọn ló tún sọ fáwọn ẹjẹ́ǹtì kan àwọn làwọn làwọn lọ rí bá wọn pa ẹran ìbánu àdẹ́ pọ̀lọ́dún ilé ìjìṣà ó dí nínú pọ́tà àwọn báyìí tí wọ́n ti ṣètò bísà tí wọ́n ti rí bísà jáde ó ti wà ń bẹ̀ pé ẹ̀sán owó kíní owó ẹran wọ́n ti pèsè sẹ́wọ́n láti ní kan dollars tọ̀ rial tí ń lọ́bi two hundred dollars owó lẹ́sàn lẹ́fi gba bísà ó tó ọ̀tẹ́ni tí ó bá ṣe hajj nísìn ọ̀rọ̀ fàmọ́lámìyẹ̀ dídí òun kò fẹ́ eh, kí ló fà ṣáwà ní síjọba Saudi tí wọ́n fẹ́ gbáyà ìdànù ṣíjọba Saudi fẹ́ takò àyà yìí pẹ̀lú pé ọlọ́run ọba ti túlẹ̀ pẹ̀lú tí ní kapa ẹran ó mọ̀ wulẹ̀ darẹ̀ láàmú ó gbá rẹ̀ ṣé lè pọ̀ ní ẹ̀ka dídájọ́ ìlú mọ̀ bẹ́ẹ̀ kọ́ à ń wo apá kan yẹn à wo apá kan tíjọba náà wù ara bí tíjọba wù ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹran táwọn èèyàn kì í sanwó rẹ̀ fújọba yẹn tí wọ́n mọ́ lọ rẹ̀ ń sanwó rẹ̀ fáwọn individual ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún kówó yìí fún náà wọ́n yìí máa pẹ̀ràn tàbí máa pẹ̀ràn àti àwọn àmì ìtúsà àárọ̀ lọ́wọ́ wọ́n gbowó ẹran àwọn alálàájì wọ́n náà kí ẹgbà 100 dollars kó wá gbà lórí yẹn 1000 ọmọ yìí tó ti gbà wá kùn bá jẹ̀sí náírà ìmí lè gbà lórí yẹn 500 ìmí lè gbà lórí yẹn 200 ìmí àgbà sọ́rọ̀ pẹ̀lú kọlù nàìjíríà ni ẹ̀rà lọ́sàgbẹ́ran ẹlọ́rẹ̀ ẹran bí 200 ẹlọ́rẹ̀ ẹran bí 100 lórí kọlù ẹran 30 gan ó ti yàfótó rẹ̀ ìṣẹ́lẹ̀ ó ti pẹ́ran ẹ̀nàtọ́ni ẹ̀pá mọ́ká ẹ̀nàtọ́ni ẹ̀pá mọ́ ọ̀ká ìwà ìwò oríkàrà díẹ̀ mẹ́yà gbówó tó pa ó lè gba bí 500 million ló wẹ̀ ẹran tó sì bí bí 3 million tó fi ẹran ìyókù tó hmm. gbọ́ ẹ̀ ìjọba Saudi náà gbọ́ nígbà àwọn Nàìjíríà Bangladesh India àwọn ìlú pọ̀ tọ́pọ̀lọpọ̀ náà jẹ́ pé irú àrígbé ti tẹ́mọ̀ ń ṣe ìlú ẹran nìyẹn àwọn agent tó kún wọn lọ náà mọ́ ń gbà àwọn míì wọ́n ṣe ọlọ́wọ́sàn ọlẹ́sàn lórí àwọn míì wọ́n ṣe tó tó bá dáwọn ọgbọ̀n músílẹ̀ ẹ̀nà ìgbé kí la lè ṣe tí kò bá ti létò wádà tí ó máa bèèrè ẹjẹ́ káwùlẹ̀ kankan fi sínú ètò hajj ẹni bá lè sanwó hajj owó hajj pọ̀ èló ni owó ẹran tó sọ gbogbo tápẹ́ two hundred dollars yìí kò ti bí three hundred thousand owó million kalẹ̀ àgbàrù àdá so wájì tí wọ́n dé lẹ́bù pé olówó náà ní kówó rẹ̀ lẹ̀ nísìn káríkò wá lówó náà wọ́n rán lọ náà ni ẹni bá lè rẹ́yàn ní ájì pẹ̀lú 10 million àà ah, 300,000 ah, ó sì kí ni yóò wọ jáde ló 10 million yẹn albayanu àdá so ìjọba ò sí fort pẹ̀lú mọ́síkára ìyá kan fi sọ báyìí kí wọ́n náà máa gbọ́ ọkọ̀ máa ní tó láwọn ọ̀tá bẹ̀rẹ̀ gbé jáde níṣì tí wọ́n ti mọ́ bí fort ìjọba Saudi so gbogbo nǹkan wọn ètò òun náà ni ọmọbìnrin alákùnlé hàn fọmọlọmọ yẹjì fasiyamu salasati ayyamin fil hajj so àwẹ̀ náà bá wá ní pé ẹni tí ó bá ti rẹ́ran pa kó gbàwé ọjọ́ mẹ́ta ní hajj wasaba atin kó wá lọ gba àwẹ̀ méje nígbà tó bá délé padà tílìkà الله واعلموا أن الله شديد العقاب

agbọ́dọ̀ sọ díyà táàlọ rẹ̀ dìlíbà fáwọn ara ní rẹ̀. a tún wá ọkùn okùn lọ́rùn ẹrú tó jẹ́ mùsùlùmí a ń tú okùn lọ́rùn ẹrú ni pé a yọ ẹrú kú òlókó ẹrú fàmánlámi ẹrú àwọn oṣù méjì ni ó fi rọ́pò ẹ̀rú kó mọ́ jẹ́ ìṣùgbọ́n látọ̀dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala akana Allahu aliman parí pé ààwẹ̀ ló tún jẹ́ ìsan rẹ̀ fẹ́ni ó pàyàn nígbà iná so èyí ṣe tó yẹ́ pé ààwẹ̀ náà múrù gbogbo ìbádà wọ́n ìtàn sí tí kò bá pa kó lọ ọmọ ka jẹ́ ni ọba nìkan láti mọ́ ń gbọ́ tó sì mọ́ nímọ̀ ìpàtí lọ tó sọ fún wa pé ó ní ọlọ́run ọwọ́ ní fífi yíò pẹ̀lá àwọn ìbúra tó yẹ pé ẹ̀kàn fi ṣeré lẹ́nu yín lásán walakin yu'akhidukum bima aqadtumul ayman àmọ́ yóò mọ̀ mú yín pẹ̀lú tó yẹ pé ẹ fi dàbí ọkàn tẹ mí pẹ̀lú ah, ní jóúnjẹ tó gbé kalẹ̀ gbogbo wà láìtàn wá bí ọjọ́ àmọ́bìnrin wọn àmọ́ ṣe kìí ẹ̀dá bá ń gbé wá lọ bá jẹ́ ọ̀jùdáràn tó tọ́ ti pé ọ̀sán ìtànràn kí wá ní ìtànràn rẹ̀ ọ̀rọ̀ nípa fàárọ̀ rẹ̀ ni pé yóò bọ́ aláìní mẹ́wàá yóò bọ́ aláìní mélòó mẹ́wàá ní déédé irú kẹtẹ́ yìí náà ma ń fáwọn ará alé yìí jẹ tẹ́lẹ̀ fíyàwó àtọmọ yìí jẹ òun lẹ́fún ó kẹ́lọ fún lóúnjẹ kẹtí òwúlò déédé sándàrí tẹ́yìn náà ma ń jẹ lé àbí bẹ́ẹ̀ kọ́

ọlọ́ni ẹni kà fara àwọn búra tẹ bá ń búra ìdá àláftùn nígbàtẹ̀ bá ti múra o wà fárú àìmá ọlọ́ni ẹmọ sọ́bùra tẹ bá bú o tó bá ilé ti pé wọ́n lọ́ mi ní ṣe kọba yá má ṣe o wọ́n lọ́ mi ní gbó yàrá rẹ̀ má gbá o tọ́ bá ti gbá ọ̀sán ìtànà la'allakum tashkurun Tá. ọba tó gbáyì ọba ọ̀jọ̀gbọ́n ó sọ fún àìpé أيوة أو كفارة طعام مساكين أو عدل ذا عبين توشي دي دي ري ibi wá lọ ní pé àwọn adìlú dáàlẹ̀kà síyáàmàn àbí àwẹ̀ tí ó ṣe dédé rẹ̀ léyàrú ọkọ̀wà bára amúrí kó náà lè tẹ́ẹ̀tì ọ̀nà tí bẹ́m̀bí tó dá ọmọdé àdàfà yẹn tẹ́kì mú lọ́wọ́ mínú wọ́wọ́ àzídún náà ti kọ́ àwọn tí wọ́n bá ń ṣe bihar an ti aláyẹ kàzáàrí umme àwọn tí wọ́n bá ń ṣe látara ìyàwó wọn tún mọ̀ yà ọdún na lima kọ́ọ̀lù àwọn tó ti wá sọ pé àǹtí aláyà kàdárì omi ó padà tún wá lọ ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó yẹn olúwa náà ti dáràn ó gbọ́dọ̀ kọ́kọ́ tú okùn lọ́rùn ẹrú náà ipò bárùkú fẹ́ ní kàtẹ́ǹtì àti súnmọ́ yẹn bífọ́ ọ̀kẹ́ tó lè súnmọ́ra yín ó kọ̀kọ́lọ tú okùn lọ́rùn ẹrú náà ilé ní táàfì sí fún yín gbogbo ń ẹ̀sìn ṣe ọlọ́run fún nínú rẹ̀

aláìní kọ̀ọ̀kan mọ̀ rẹpìsẹ́ntì àwẹ́ ọjọ́ kọ̀ọ̀kan tani yẹ sẹ́díkẹ́ rìbá nígbàgbọ́sẹ̀ Allah subhanahu wa ta'ala àti ojúṣe rẹ̀ àtílíkà hududullah gbogbo bákanáà àwẹ̀ gbígbà ó tún wà nínú fi mọ́ pa ẹ̀ṣẹ̀ fìtínà tí máa ń báyàn látara èèyàn ara alé èèyàn àbí àwọn aládùúgbò èèyàn àwọn fìtínà kan tí máa ń bá wọn látara wọn àwẹ̀ náà wà nínú nǹkan tọ́lọ́wọ́n bá mọ́ ń lò láti lè parẹ́ عن حذيفة بن اليمان رضي الله عنه قال ìrún tó bá fi ń kí yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn àwẹ̀ tí ń bá ń gbà yóò máa parẹ́ àwọn sàdákà tí bá ń ṣe yóò máa parẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ tó yẹ pé wà bí ìná tí tóun láti parí ọlá tí ń bẹ fún àwẹ̀ generally ẹlẹ́ẹ̀kẹjọ ó ní pé arọ̀yán Israel ojú ọ̀nà kan tó wà jẹ́ náà asọ̀rọ̀ pẹ̀lánà olójú ọ̀nà arọ̀yán àwọn tí wọ́n ní ojú ọ̀nà yìí láti gbà wọnú àdìjẹ́ náà àwọn aláwẹ̀ ni ọ̀. látọ̀dọ̀ sáhàn ibn sa'ad radiyallahu anhu látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi sọ pé yuqalu lahu ó ní lẹ̀kùn kan bẹ́nu ọgbà àlìjẹ́nà wọ́n ń pè lẹ̀kùn náà ní ar-rayyan àwọn gbàwẹ̀gbàwẹ̀ ni wọ́n wọlé tú ojú ọ̀nà yẹn ní ọgbà àlìjẹ́nà jọ́gbọ́dà al la yadkhulu minhu ahadun ẹnìkan kan ò ní gbàbẹ̀ wọlé àfàwọn nìkan fàídà dákọlú ọgbẹ̀lẹ̀ táwọn aláwẹ̀ bá fi lè ti gbàbẹ̀ wọlé tán ọmọ blọ́kù ẹ̀trans ẹ̀ ní ó ti pàdé ó lọ́kẹ̀ ọ padà sí ẹni tó gbàbẹ̀ wọn ẹnìkan kan ò ní gbàbẹ̀ wọlé mọ́ ríwáyà kan kó tilẹ̀kùn tó bá lè jọ́nà bá sì kúta ó mọ̀ lọ́gbà bùnmí ọ̀rẹ́gbà bẹ̀ẹ́nu ẹni bá bìí sí dojú ọ̀nà yẹn wọlé àyó mọ̀ mú omi kan omi àbàtà náàbì ni wà mọ̀ ìṣẹ́rí ẹnikẹ́ni bá sì mú omi náà اللهم اجعلنا من الصائمين اللهم اجعلنا من الصائمين اللهم اجعلنا من الصائمين اللهم بلغنا رمضان واعنا فيه على الصيام والقيام وصالح الأعمال اللهم بلغنا رمضان واعنا فيه على الصيام والقيام وصالح الأعمال اللهم بلغنا رمضان واعنا فيه على الصيام والقيام وصالح الأعمال أصلي لهم وأسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين ثم أدعنا إن شاء الله أوافي ونفضل شهر رمضان فضل شهر رمضان ọláwò gan ní ibẹ̀ fún ṣùrọ̀ mọ̀tán tó fi tó adúrù palẹ̀mọ́ta ń palẹ̀mọ́ yìí o palẹ̀mọ́ta tí wà yí kéré o àwa ti palẹ̀mọ́ dé nítì two weeks to Ramadan àti bẹ̀rẹ̀ lọ Ramadan ayú ẹ̀kọ́ gbogbo durush àti parẹ́ fún kí ni o Ramadan àwọn sọ́hárọ̀ dọ́là àlèyí six months to Ramadan láti mọ́ palẹ̀mọ́ kalẹ̀ láti mọ́ sàdúrà lọ́mọ̀ balẹ̀ tó lọ́rọ̀ lọ́jọ́ mọ̀ náà rọ̀ bá aláyé oṣù mẹ́fà kí Ramadan tó dé tí ká lùkú ṣe pàdé ilẹ̀ mọ́ tó tó báyìí ẹ̀ngbà bá débi fọ́tùlù ṣáàrì ramadan wọ́n ló mọ̀ pé ramadan tó bẹ́ẹ̀ allahumma ballighna ramadan illa anta astaghfiruka wa atubu ilayk assalamu